àkàníyàtà àṣàlàtà ẹ̀tẹ̀ nílà kejìlá òun la fẹ́ mẹ́nu bàbá yìí òun náà ni àríbà ilé ilé owó èlé owó èlé la fẹ́ mẹ́nu bàbá yìí ẹ̀rí kí ni wọ́n ń pè ní rìbà òun ni èlé ìyẹn máa kílẹ̀ àti wa fèsì mọ̀tà tù yín náà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù sátò fìtílà àyà tàtí náà. ọlọ́run ọba ni wàá yíra anzanna aléhàlmá àtàzàtì wọ́rọ́ bẹ̀. ọlọ́run nígbà tá a bá so omi kalẹ̀ sílẹ̀ àtàzàtì wọ́rọ́ bẹ̀. ilẹ̀ òrùwé wọ́rọ́ bẹ̀. ewé yẹn ó dẹ́gbẹ̀rú. robert ìyẹn ni pé a ti ní aṣáárì àwọn igi rẹ̀ ó mìtì oríko rẹ̀ ó sì kíni yóò jáde wọ́n rọ́bàt àìzáàdà á tún pọ̀ sí. pẹ̀lú nǹkan tí ó hù jáde ó fi hàn pè ní rìbà òun ni wọ́n náà sáfẹ́ àṣìyà àti kí àkókò tún wà nínú nǹkan. wọ́n ní káwọn yẹn bá sọ wípé rìbá lùfáàkìlì èlé èyí tọ́jú síbẹ̀ kẹ̀kẹ́ náà ni wọ́n náírà àti náírà bí báwọn tí wọ́n máa ń lọ sẹ́wọ́ òde ìgbẹ́ tọ́ba ti tọ́ba fẹ́ gba owó agẹ́rẹ́ tọ́ fẹ́ lọ ná lóde ìyàwó. àwọn gba owó tuntun nine hundred wọ́n máa fún wa ní one thousand twenty twenty naira tó máa yọ níwájú àwọn alálàáfà níbi òde ìyàwó tẹ̀ lọ àbẹ̀bẹ̀ kó òde jó wọ́n kẹ̀ máa fi mọ́ wọ́n bá ti ń kí ọba yìí pé ẹ̀yin onínàwó ló ń jóná lọ́wọ́lọ́wọ́ yọ sí ara wa yọ àti ní kọ̀ọ̀sì wáyé. ẹ bẹ́ẹ̀ ni bí wọ́n ti wá sí bẹ́ẹ̀ nìyẹn wọ́n sọ pé onínáwó ló ń jóná lọ́wọ́lọ́wọ́ so òwò dẹ̀ mú fifty naira tí ọlọ sẹ́ẹ̀dì fifty naira ni lọ́wọ́ àti báyìí lọ́wọ́ àti báyìí. so táwọn yẹn bá sọ wípé rivel fábìlì bẹ́ẹ̀ yẹn èlé nì tó yẹ pé nìkan náà ni nínú nǹkan tó jẹ́ rìbá náírà àfi pààrọ̀ náírà àwọn àgbèlè mẹ́ torí pé kẹ̀sìtì ọ̀kẹ́jà kú orí yìí kejì òun lè yí tá a fi àtìkò òun náà ń pè rí balẹ̀ sí à ọ̀yá mi lówó ọ̀yá mi ní hundred thousand láfẹ̀rẹ̀ nígbà tí wàá fi fún ọ ní ìsìn náà tí mo gbà onígbà òdòsùn tí ń bọ̀ màá fi two thousand lé lórí sẹ́wọ̀n pé kọ̀pọ̀ yìí bí o ṣe pọ̀ yẹn náà ni ọba ogbó dúkìá èèyàn jẹ nǹkan pèlè lè ní. wọ́n ní ìpìlẹ̀ ilé gẹ́gẹ́ ni à rírà ní ẹ̀sìn à. ìyẹn rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀rọ̀ bó ti rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ rú gbèsè tí ń fi nàìjíríà káàkiri nìyẹn. ajẹ́ gbèsè àsán èlé bá ń ṣe kí nígbà tọ́jọ́ ń gorí ọjọ́ tó sùn ń gorí oṣù èlé bá ń gorí ẹ̀ lọ bí nàìjíríà ti di onígbèsè nìyẹn abọrùn aha bí àṣà àwọn yorùbá ẹni ọba jó ń gbèsè wọn ní abọrùn ahahi gbèsè wa fún wa ní ọrùn gidi sọ rìbá méjì sọ wà nìyẹn ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan tó bá ti lé sí la lè fẹ́ rìbá o ká má sì ń gbọ́ yìí o sábàjọ tajà fúnra wa èlé lè gorí rẹ ọ̀ ń ta nǹkan wọ́n lè gbélé lórí ẹ̀kọ́ burú tíra àfi jàrọ tíra ẹlẹ́yìn náà wà pé ebi à èlélélé yìí o tíra rẹ̀ méjì ló kó wálé ní òfin ọlẹ́yọ̀ kan. lẹ́yìn gbé rìbá rẹ̀ débi eléyìí tó wà sọ pé rìbá lélẹ́yìí tẹ́ nígbà yẹn yẹn àpá o àbọ̀kọ̀ tẹ́yìn náà mọ̀ kó jura wọn lọ. tó di ẹnìkan kóró ọkọ̀ yìí wá ìbọ̀kọ̀ wọn jọ ń jẹ́ oníbẹ̀ ẹ̀ máa sin ìgbà yẹn ìwọ náà ti mọ ọkọ rẹ ọkọ yálùkéré tí gbogbo ẹ ti fẹ́ bàjẹ́ tán àwọn kan ní àwọn ní ìdí ọkọ̀ àtàrí ìyá àwọn ní ohun táwọn máa fi ń ṣe ń méjì ló kó wa àti gbọ́ <laughs> méjì ló kó wa o tí bá ti kó méjì yẹn wá òun láàbì fún ọ ní ọkọ̀ tí máa ń dá kòtò kọjá yẹn ẹ ti mọ́ lórí àbí tòlọ́ kó méjì eléyìí wá wọ́n ní òun ní wọn gbogbo wọn lẹ́kọ̀ọ́ sọ́kà òfin ògbé kan náà ni wọ́n bá kó méjèèjì lọ́wọ́ àfúnlẹ̀ ọ̀kan rìbá ọ̀wọ́rú ilé yẹn o. bó di rìbá ọ̀wọ́nú rẹ o ọ̀wọ́nú rẹ o rìbá ọ̀wọ́nú rẹ o ọ̀pápọ̀ mọ́ra wọn o. rìbá tó jẹ́ aráàmù rìbá ti aráàmù nìyẹn nínú al àti sunna àti ijma'u al-muslimin òun ládẹ sàlàyé yẹn bíi kéèyàn yára ẹni ní nǹkan kéle gorí ẹ̀ lọ́rọ̀ bá nìyẹn sí é mọ ya oníye báyìí mọ àní tọ́wọ́ bá ti mú wá nígbà báyìí iye báyìí ló fi lé rìbá ìpínlẹ̀ rìbá yẹn gan nìyẹn òun ni haram pẹ̀lú àlùkò àná alákọ̀ọ́lé tó sì wà nù kàbáyìrì tùnú àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ nínú àwọn àyà tá a máa ń kà yẹn pé ọmọ ni àyà dàfa ulẹ́ ìka ashabu nari hum fiha khalidun ẹni tó bí tún padà síbi irú èlé bẹ́ẹ̀ yẹn wọ́n yáwó lọ́wọ́ ẹ̀ mo gbèlé lórí ẹ̀ irú èyí tó fọ́n gbòòrò àwọn gbọ́múlé láńtà lákò ní kíní kan rádaràdà wọn yẹn alájẹmásù tẹ́ǹpẹ́ lálájẹsẹ́kù ògbórúfẹ́ àwọn èèyàn pápátá ìbáni tọ́rọ̀ àkókò ni nígbà tá a ti ní owó wá ń gbà báyìí tó ti wá iye báyìí lọ́sẹ̀ lè ọ̀rọ̀ yẹn ti kílíà bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni tó bí tún padà sínú rìbá yẹn ọ̀làyíká asáàbù náírì òun fi àkọọ̀lìdòd ẹni náà ni wọ́n dẹ̀ sì máa gbére nínú ẹ̀ ní wọ́n bá nìyẹn ti yé ńlọlọ́wọ́n bá ti wá pàṣẹ nínú áyà yìí níbẹ̀rẹ̀ wípé ya ayọ̀ ẹlẹ́dí na àmọ́nù. واتقوا الله لعلكم تفلحون ọlọ́run bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo. قل لا يقول الذي يتخطف الشيطان من المرء ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo láti àkóló rìbá ẹ má jẹ ilé o àdé àáfà mọ̀dọ́ àáfà tí ó jẹ́ àdìpẹ̀lẹ́ àdìpèlé lórí àdìpèlé tẹ́ máa gbà lórí dúkìá tẹ́ fi yáyàn. wọ́n tẹkùn lọ ẹbẹ̀rù ọlọ́run là ń lẹ́kùn tó fi hó ìyẹn ni pé ẹ fa rìbá sí ẹ fi lè jèrè àtẹ́ntí bá ń gba rìbá lọ́ńtọ̀ wọn ò ní jèrè. ọlọ́run ọba àlekẹ́ látún sọ nínú àyà mi nípa ìdìyà tí ń bẹ fún eléèlè olówó èlè ọlọ́run ti sẹ́ra àwọn ẹni tí wọ́n ń gba rìbá tí wọ́n ń jẹ rìbá láàyà kú mọ́ni wọn ò ní dìde ilà kàmá yẹ kú mu lẹ́bi yẹ sàkàbàtò ṣàìtọ́nù mi nàlẹ́ mọ́tò ìyẹn ni pé wọn ò ní dìde ń sáré wọn níjọ́ fi nàlẹ́ kẹyàmù àyàfi kan dìde bí ẹni tí wèrè kọlù wọn á sin wíni ọlọ́run ní záìlìkà kí ló fà yẹn fún wọn tó jẹ́ kí wèrè rọ́ọ̀lù wọn níjọ́ yẹn bí anahum kọ́ọ̀lù wọn ń sọ jáde lẹ́nu pé owó là ìnáwó ìfẹ́ ọ̀hún ní sùlù rìbá ike kátàkárà náà kẹ̀kẹ́ náà ló wá sí rìbá àwa náà ń tajà ní sọ́ọ̀tù bá kọ́ two seventy five ọlọ́run sọ pé ní wọ́n bí tún padà síbẹ̀ alẹ́ ní iná ni ẹ̀hún tó máa jìyà náà. sọ nípa bẹ́ẹ̀ àwọn ènìyàn wàá sọ wípé kátàkárà àti rìbá kẹ̀kẹ́ náà ni kò sí yàtọ̀ bóyá lẹ́sẹ̀ wá sọ pé ká má gbowó èlé kò sí yàtọ̀ ọwọ́ ajá pé ohun tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ làwọn ń ṣe lẹ́tọ̀ wọ́n ní tọ́lọ́wọ́n bá fẹ́ gbé wọn dìde jọ́ gbé nàlùkẹ́ àbí níjọ́ tí àkójọ ọba ṣẹlẹ̀ wọ́n jáde mùsùlùmí ní yárayára gbogbo àwọn èèyàn máa ma jáde àfàwọn tó ń jẹ rìbá táwọn ọba jáde báyìí wọ́n dìde wọ̀nyẹ́ kótó òdì tí wọ́n bá ti ń dìde báyìí wọ́n á tún máa ṣubú gẹ́gẹ́ bí ẹni tí wárápá gbé tẹ̀sán tí wárápá náà ní í ṣe pẹ̀lú àwọn àlejò nígbà mi bí ẹni tí wárápá gbé kí ló fà sọ́wọ́ tí wọ́n ti rí bẹ́ẹ̀ torí owó èlé náà ń jẹ tọ́jú haram láyé wọ́n ní ọlọ́run ọba ìlíkẹ́ ọ láti wá ní kíkiní yìí ó kíkún wọ́n tóbi òun lọ́fà wọ́n wá jẹ́ wọ́n wúwo jìgbìnì níjọ́ yẹn gbogbo àti wọn bá sọ pé káwọn dìde báyìí wọn á wó lulẹ̀ àwọn ní ọ̀fẹ́ sáré wọn ò ní lágbára àfàwọn akọ̀tàdá rahimahullah nínú àwọn àfọ onítàfẹ́ ọ ní sẹ́yẹrẹ́ ní ti ń jẹrìbá yóò bọ̀ àṣù yawm al-qiyamati majnuna wọn ò gbé dìde ní al-qiyama lẹ́nu tí ó sinwin adìyàwèrè kí ló fà á nítorí pé. alimọ̀lẹ̀ akalati riba ya'rifuhum bíi ahlul mawqif kó fi lè jáde pé gbogbo àwọn èèyàn ò lè mọ àwọn tó jẹ rìbá jọ́ọ̀dì ìgbà àwọn ní wọ́n máa ń kiri fún wa náà lọ́kọ̀ àmì láyè àwọn ni àwọn ni wọ́n ya wèrè tọ́wọ́n ni wọ́n ya wèrè ń jọ yẹn ni tọ́ba di níjọ́ gbin dàlùkì àmọ́ wọ́n dẹni tó sinwin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì tọ́dọ̀ àyìnfù wọ́n pọ̀ rẹpẹtẹ ní abẹ́ ọ̀rọ̀ ohun tó ní í ṣe pẹ̀lú rìbá yìí àwọn èyí tó sì lálàáfíà náà wà nínú ẹ̀ ní tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ fún wa wípé ìgbéjìnà sáànù ọlọ́run kọ́ máa jẹ́ ti tani o kọ́ máa jẹ́ ti ákìlá rìbá ẹni tí ń jẹ ìlé wọ́n mú kìlá wà tẹ́ntì ń fún yẹn jẹ gbogbo anáà ta lówó ń báǹkì afún yẹn jẹ níwá o àwa ní sí ìgbéjìnà sáànù ọlọ́run sí kọ́ máa bá wa ní òní bá wà lórí náà mọ́mìlì balẹ̀ wà lọ́wọ́ inú àwọn àdẹ́wò tó ṣe pé a lè yọ orí mbẹ́ ọ̀kan náà ni. lórí àti kìí ṣe tó ayẹ kí a máa rí àlùsùn náà tí ó tún máa yayọ lórí ẹ̀ kí lọ́ọ́ bá mú ètè mú yẹn wá àbá kí ni nù ọ̀nù mbẹ́. èmi pa wá gbà tá àrọ́gbọ́n tá a dájú ká máa ṣe nǹkan ká máa tọ́jú owó síbẹ̀ lọ. tọ́ba ló kórìn táwọn tọ̀hún bè kì í yẹn mú bí wọ́n sì rí ń bẹ̀rẹ̀ kò pé wọ́n má gbà wọ́n ju kí wọ́n gbé ọlọ́dẹ pé kọ́ á lọ pọ̀ lọ ni wọ́n sì mú bọ́n kẹ́gbẹ́ rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọmọ ìyá wa kan rí dáadáa wọ́n kì í mú báyìí kan kẹ́ ẹ̀yin òkú ó rí àfa ẹ̀yin ti gbọ́ àmì ẹ̀yin ti gbọ́n ti ń wọ́n sì wo fóònù rẹ̀ wọ́n bá gbogbo àwọn tolóló tolóló rẹpẹtẹ ọyá màá nso ń di bá sì bí ọrẹ kó tún pínpín ẹ̀yà kí ibọ̀ wọ́n lọ́mọ tó ń tẹ̀sẹ̀ nìkan ò ní bọ́ tẹ̀ wọ́n sì tẹ̀ wọ́n sì pọ̀ wọn bá wọn tí wọ́n pọ̀ wọn dẹ̀ yípo àbẹ́ rí nǹkan mẹ́ wọ́n sì gbé kínní jájá fún lọ́wọ́ tí wọ́n bá bí ọ rí tí wọ́n bá mú àwọn náà wọ́n máa wọ àwọn náà sì gbẹ̀mí rẹ̀. so àdéhùn tá a kó sí nípa àlè lórí yọ̀ǹbẹ̀ lọ́ba ètò kọ̀sọ́gbọ́n dáadáa mọ̀lẹ́dì ọ̀kẹ́ náà ọmọ ìyájọ́ máa ń lọ ra ọ̀rá líbàdàn gbà kan àwọn ẹni tí ń ta ọ̀rá fún wa ẹ̀ ti sọ pé àbá ẹwẹ́ wa kó bá wọn owó tẹ máa ń ruwa yẹn máa ń ruwa mọ o tẹ bá ti lọ báyìí àwọn tọ̀hún yóò dé kèé tí wàá ṣe nírọ̀rùn wọn gbà wọ́n yìí àwọn jẹ gidigidi ìyà táwọn bá jẹ tí wọ́n á gbé gbogbo ẹ̀ lọ yẹ́nyẹ́ wọ́n sọ pé tẹ ẹ bá tì í sanwó yẹn kí tolótoló ẹ má wulẹ̀ dára yín làmú pé ẹ wà ẹ má wà ẹ wà àwọn àdáwò kan nìyà gbọ́pọ̀lọpọ̀ bísíǹnẹ̀sì àwọn yẹn ṣe rí lásìkò yìí ó ti di ọ̀mọ́mù báyìí wa aburú wọn ti jẹ wọn pa wọnú ẹ bó ti lọ òkú bẹ́ẹ̀ ní ìsìnkínà náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìsìnkínà ọmọ yẹn pé ipá lọ jẹ wá kọsọgbọn kẹta ó di làlúrí ẹ sọ pé wọn dọrọrọ dọrọrọ tuntun bí ìhùn mahzurat ìhun tí nira bá mú yẹn ṣe nítorí jẹ haram ó lè di kíni o ó lè ó lè sọ di ẹ̀tọ́ kìí wá sí ń bẹ́ẹ̀ kíyẹn máa yọ̀ sí ìwọ̀nba tó bá dẹ̀ nídìí náà ni wàá ṣe kíni ni wàá ṣe tó bá nídìí àti náwó tó bá ti kó bẹ́ẹ̀ tètè sáré máa kó ṣùgbọ́n oko òkú tẹ́lẹ̀ kò pé wọ́n má yọ mẹ́ ìwọ́n náà ti wà náà ẹni tí ń fún yẹn ní rìbá ṣùgbọ́n lọ́wọ́n là wà ń torí pé ìnira ló mú wa. wọ́n ṣáàhìdá yìí àti àwọn méjì tí wọ́n jẹ́rìí sí kìí sáwọn méjì nìkan gbogbo àwọn tí ṣiṣẹ́ báńkì ni wọ́n ti kó bẹ́ẹ̀ ọ̀sìkẹ́ẹ̀sì ó ti mọ àwọn ẹni tí wọ́n máa ń sọ péènì fún yẹn tí wọ́n máa lọ pé mọ́tẹ̀ ni ẹ̀jẹ̀ abáyín tẹ̀ tí wọ́n wọ sọ òṣìṣẹ́ báńkì gbogbo ẹni wọ́n kó sábẹ́ rẹ̀ àtàwọn tí ń gbálẹ̀ rẹ̀ wọ́n ká síbàwò àtàwọn ẹni tó yẹ pé yọkà èso àwọn ẹni tó máa ń gbé fọ́tò sí báyà wọ́n lè ní máníjà báǹkì ni wọ́n lè lọ sísẹ báǹkì ni inú tẹ ní ọba dùn ní ọba gbẹjúmọ yín hẹ̀wùn hẹ̀wùn nínú àwọn tí ó jìyà ni. wọn ò bó ti sálá sọ pé òun tó bá jáde lọ náà lọ rí ìdí lọ báǹkì lọ sí ọgbọ́n máa káwó búrẹ́dì tó bá ń àbí gàárì tó bá máa tà owó rẹ sọ pé gbogbo owó yìí bá ti pa ẹ ti máa bá kà torí mo débi náà ká sùkú nìyẹn lọ kó rẹ sí wàhálà pé àti kí bá rìn rí irú ẹni lọ lọ sí òun ò kó jàmá òkú sábẹ́ wa o ṣé a sọ pé à lọ́rùúrí mi ọ̀dà ní sì sẹ́yìn bá wá tẹ̀ bá bá wọn ẹ kí gbogbo èèyàn bá wà bẹ́ẹ̀ wọ̀ káwọn ní ọdún tẹ̀sí báyìí sẹ́yìn bá wá bẹ́yàn ọ̀bá bá wa ń kọ́ ó sì dá mi lójú àdésálẹ̀ má bá wọn yẹn nítorí pé rìbá ojúlówó sí àwọn kèfèrí nìyẹn àwọn kèfèrí yóò máa wà ń bẹ́ẹ̀ àbí kí ni wàá di pọ́blẹ́mù rẹ̀ sotori bẹ́ẹ̀ ní ẹsẹ̀ nílá lọ́wọ́ ní ẹsẹ̀ nílá ni ìlérí ìyá ti wá rẹpẹtẹ kódà ìlérí ìyá náà lágbára pọ̀ gẹ́gẹ́ bá a ti ka ẹnu dẹkọ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé aráàmù ni aráàmù ni ló fi já sí pé ẹni ọba ṣe tọ́ba ṣàtakò jíjẹ́ aráàmù owó èlé nínú ẹni tó wà ní Islamic State fa iná rumor tẹ̀sí káfíìrì òun ló ń tọ̀ bí tó ṣe pé ìjọba Islam wọn ń lò ń bẹ yíwá náà sọ pé rìbá rìbá tọ̀ kékeré ni ó ti kó mọ̀ yẹ kí wọ́n padà nù níbi wọ́n ti ń lò fi ẹ̀sìn tọrọ wà nù àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ tó fojú ẹ̀ tẹnu dẹ́kun sí mo rò bó ti yé bẹ́ẹ̀ ni tòtòrí bẹ́ẹ̀ kásàkéèsì abala yẹn. a dẹ̀ sọ fún wa wípé rìbá yẹn mélòó la pè méjì ọ̀kẹ́ bẹ wọ́n ń pè ní ribal park òun lèyí tọ́já sí pé nǹkan kan náà jọ ni wọ́n dọ́là àti dọ́là náírà àti náírà junai àti junai rial àti rial ẹtikẹ́tì bẹ́ẹ̀ láwọn owó oríṣiríṣi tí wọ́n máa ń nàyàn. ká máa wá gbèlè lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ń yára yín lówó yẹn àti ẹ̀ tí bọ́ síbi ẹ̀yáwó irú èyí tí mo sọ lẹ́ẹ̀kan ìgbésówó tuntun lọ fẹ́ gbà ọyá ìwọ mú one thousand wá káwá dẹ̀ fún ọ ní nine hundred tọ́jẹ́ tuntun àbí nine fifty. lọ́rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ní ìsìn wọn ń pè ní ribali fásitì. èèkọ̀ kan náà wọ́n jọ ń jẹ́ ó ti yé dẹ́ fi gbèlé mbẹ́. ìkejì ní ribali nà sí à òun lè yí tọ́ lákòókò nu òun lè yí tó ní í ṣe pẹ̀lú kí ni ọ ẹ̀yáwó. lọ́rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀. òun lọ́wọ́ àánú hadithi Abi الخدري رضي الله تعالى عنه حديث يقع جمعة قوي الذهب بالذهب góòlù là á fi jìrọ̀ góòlù tọ́ba yìí pé góòlù ni ẹ fi pààrọ̀ ara wọn ní nǹkan kan náà wọ́n lè fi dọ́ tóbi lè fi dọ́ sílífà láàbì jìrọ̀ sílífà wọ́n lè búrò bèlè bẹ́rù bọ́rù ọkà bàbà ẹ fi jìrọ̀ ara wọn wọ́n támúrò bíi támúrò dàbídù àti dàbídù náà fi jìrọ ara wọn bákan náà wọ ṣàyìn ròbì ṣàyìn jérò àti jérò ẹ fi jìrọ ara wọn wàlímẹlẹ bìlímẹlẹ iyọ̀ àti iyọ̀ ẹ fi jìrọ ara wọn mísìlám bíi mísìlín wọn gbọ́dọ̀ jọ rí bákan bákan ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ sàwa àǹbì sàwa dọ́gbandọ́gba ìyá dàǹbì yá dì tèmi ó fọ ní tèmi wọn ní ó mú tiẹ̀ wá wọn ló ti sọ ọlọ́run sọ lọ́wọ́ àṣálà ń sọ wípé àìdàkítàlà fàtìhádì àṣìyá tí gbogbo àwọn nǹkan yìí bá ti wá yàtọ̀ tó di pa ń sọ wípé góòlù àti sílífà àbá ń sọ pé jéró àtọ́ka bàbà sẹ́ńgẹ́tì bẹ́ẹ̀ àbá ń sọ wípé náírà àti dọ́là àbá pé dọ́là àti rìálì sẹ́ńgbọ́rọ̀ mi ayé díẹ̀ díẹ̀ tọ́lọ̀ bá ti dì bẹ́ẹ̀ tọ̀bí nǹkan ifá ṣe ètò ẹ̀sà bọ́ bá ti wù yín ìdàká nàyàdá díẹ̀dì májẹ̀mú tó dé nìyẹn tọ́ba ti já wípé ìwọ òkò náírà àti ẹ̀ka lẹ́ńsìn èmi yóò fún ọ ní dọ́là. ọ̀rọ̀ yẹn ti clear díẹ̀ ọ̀bẹ̀ yìí pé àwọn ohun mẹ́fà yìí ni wọ́n ń pè ní àmúwálò àròyìndáwé àwọn olùmọ́dẹ̀jọ́ wíjẹ́ wa pé ìlà tó wà nínú rẹ̀ òun ni pé góòlù àti slivai gbogbo àwọn owó tí wọ́n ń lẹ́ láyé ó kó sábẹ̀rẹ̀. tẹ́wárí àwọn oníjẹ́rọ ọkà bàbá yìí a lè ṣe kìyàsù rẹ̀ fàláwọn nǹkan míì tí ò ní jẹ́ jẹ́rọ àtọkà bàbá nìkan tó bá ti jẹ́ nǹkan tá a máa ń wọ̀n lóṣùwọ̀n ṣé orúsù wọlé àbẹ wọlé ráì ẹ dáhùn ni ẹnìkan á sọ pé ráì ti tiwa ń tiwa ni eléyìí àtọ̀hún rìn wá ni àtọ̀hún rìn wá yìí kóńgò méjì rẹ̀ òun lèmi ó fún ọ tiwantiwa ó kó mẹ́ta rẹ̀ wá tó di rìbá àbí òdi rìbá jàmáà ó ti di rìbá ṣùgbọ́n kọ́ máa sọ wípé orúsù wà nù ọ wà nù àlàmọ́ àlòrìbáwí àbí mẹ́fà náà ni góòlù fúlẹ́fà ọkà bàbà dàbí ìdùn jéró àti yọ sẹ́wọ̀n kí mẹ́fà péré náà làkà ṣùgbọ́n ohun tó jẹ́ wọn jọra wọn òun ni òṣùwọ̀n. ìwọ̀n báwọn dọ́là àti rìal táwọn fi kó sábẹ́ gold àti kenya àti silver òun ni kó wó ni wọ́n because òun ni wọ́n ń ná tẹ́lẹ̀ látàyé dáyé kótó ni pé wọ́n padà kó pépà àwòrán kò nàkọ́díyà káwọn tó wọlé tàbá sì kó pépà náà dání náà àbí abákó góòlù dání pépà náà láti gbà ọ̀rọ̀ bó ti rẹ̀ ń sì wọ́n fi hàn pé ipò owó ni àwọn yẹn wà tó bí àárín yẹn ti rí nìyẹn nípa àwọn nǹkan mẹ́fà tí rìbá lè wọ̀ tó adẹ̀tú fún wa wípé ìdí pàtàkì tó wà nù rẹ̀ wọn náà ni pé òṣùwọ̀n yẹn náà ni. ṣé mọ̀ pé flavour wọ́n máa ń wọ̀ òun ṣùgbọ́n tiẹ̀ oníkíní ni òṣùwọ̀n aláhùn ni ẹ mọ̀ pé wọ́n wọ̀ òun náà ni ní wọ́n sọ pé ohun tí kíní rẹ̀ wọ́n ni. bẹ́ẹ̀ náà ni zá àwọn tí yẹn náà òṣùwọ̀n làwọn náà àwọn àgbàdo ọkà bàbà òṣùwọ̀n làwọn náà tòtòrí bẹ́ẹ̀ kí ká ṣe àkíyèsí abala yẹn nípa ohun tó ní sọ láti wá sọ ni lára nínú ìjàrí ìmọ̀ yìí wọ́n gbé bàbá hadithi kan látọ̀dọ̀ abdulrahman eh, bin abdullahi bin mas'ud ani abi wọ́n ní mọ̀ọ́zọ́ àrọ̀ zina wọ́n rí bá ọwọ́ àánú kíra yín o èyí kan rí yàtì àgbèrè òní hàn nílùú kan owó èlé òní hàn nílùú kan illa ahallu bi anfusihim azabala àti kí wọ́n sọ ìyá ọlọ́run kalẹ̀ láàrin ara wọn ìyá ọlọ́run àti kọ́ sọ kalẹ̀ láàrin wọn nítorí palapàla tó hàn ní ìlú yẹn bákan náà láti lè sọ́ni lára nípa ìwà burúkú yìí ìyẹn owó èlé yìí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ọlọ́wọ́ fi ọ̀rọ̀ yìí ti ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn bá ń sa mu dínà góòlù níjẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ń sáhùn wọ́n dirham sílẹ̀fà níjẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ń sáhùn. bèlè àyìnà wọ́n wá ń lọ sí òwò ìmágbárìbá a ti ṣàlàyé àlẹ́ àyìnà fún wa rí òun ní ibi ẹnìkan bẹ́ẹ̀ ó ní bíi ten thousand naira sọjẹ pépà kò ní kò ní lọ́wọ́. ó sì ní ìdíyẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ sọ fún ọ. ìpè èmi ó ẹnìkan wá ní ní ten thousand naira yẹn ìyẹn ni pé ìfọn ní ọjà báyìí ìfọn ní nǹkan báyìí ọjà yìí. ṣùgbọ́n nǹkan two thousand naira lẹ̀ òun náà ń pè ní àlẹ́ àyìnà láì fẹ́ sànú èèyàn èyí tó á di kúta sínú ẹrù rẹ̀ ẹni yẹn ní pépà tó ń nídìí òun nídìí ten thousand naira ìwọ wa ni wọ́n ti gbọ́ pépà ló sì nídìí àbí ká tiẹ̀ gbé wáyé pé ọwá ní mú ọjà báyìí wá ọjà ten thousand naira ni ẹtikẹ́tì wọ́n ń fún ọ ní eight thousand naira ẹni yẹn wá sọ wá jẹ gbèsè two thousand naira èlé sàmìsà òun ló ń pè ní àlẹ́ ẹ̀yìn náà ìmọ̀ aṣọ wèlé àìfẹ́ sànú èèyàn ká tó máa kọ gbèsè ẹlẹ́fẹ́ ní bí nira dé bá ẹ bá tún ṣe rówó bẹ́ẹ̀ tó ẹgbẹ́ nìyẹn padà bọ̀ báyìí ọ̀pọ̀ ti hasara hasara ni ó ti ṣe fún sẹ́ẹ̀dì ǹgbọ́ padà sí gbogbo wàhálà yẹn ó tún padà ní gbèsè lọ́rùn bùkátà rẹ̀ ò di yá ẹ bá tún ṣe rówó yẹn wọ́tàtàbàrún ẹ wá ń lọ tẹ̀lé àzùmẹ́fà ìbákọ́ màálù lẹ́ ń kó káàkiri tẹ́ fi ń dàpọ̀ tẹ́ fi màálù roko kí mo tẹ́ fèsì nìyẹn. tọ́wọ́ ajá sí pàwọn yẹn ní ìwọ́n padà pàtì máa jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n ní ọlọ́run sì máa sọ̀kalẹ̀ sí wọn àtẹ̀wò kan kọ̀ wá nígbàdánwò yẹn kú.

àti sábà bíi rìbá ni àtọwọ́fà òun lọ́ fà yẹn fún wa. nínú àwọn àhàdìsì mi ṣe fàdìsì yẹn gùn wọ́n ní sẹ́rí ákìlà rìbá ẹni tí ń jẹ ilé yóò á sá. wọ́n máa jẹ nìyẹn níyà wọ́n máa jẹ nìyẹn níyà pẹ̀lú pé yóò máa lúwẹ̀ẹ́ sínú odò pupa láti bàtà bá ti kú. odò la wí ọdà bí ẹ̀jẹ̀ wọ́n yóò lè kéwìn ìjà fún ní òkúta jẹ tẹ̀rù òkúta tó ń fún jẹ yẹn òun lè wé wọ̀ sí tó kójọ láyé òun náà gbogbo nínú odò yóò tún máa mi òkúta òtún mọ bẹ́ẹ̀ o.

lórí ìkọjá kíni o lórí ìkọjá rírà ẹ̀rí. so àdìyàn náà tí mo ṣàlàyé fún àyẹ̀ jẹ́ fún alápẹ̀rẹ̀ mi àpẹẹrẹ rẹ̀ òun ni kéèyàn ta ọkọ̀ kan ní fifty thousand ọdún kan kéèyàn wá lọ ra ọkọ̀ yẹn padà lọ́dọ̀ ẹni tó ta ní forty thousand. ọ̀rọ̀ bọ́ bí ẹ̀sìn ọ̀rọ̀ àní forty thousand. ṣùgbọ́n kówó lẹ̀ wọ́n lé àlàyé rẹ̀ ní ẹ̀sẹ̀ wọn fún ọkọ̀ gbèsè ten thousand lẹ́fẹ̀ẹ́ ni ẹni yẹn gba àwọn ọkọ̀ fọ́dún kan fifty thousand. lọ́dí ẹ̀ ìsanwó yàn ìwọ tó wá ọkọ̀ yẹn lọ́wọ́ ìwọ tí ọta ọkọ̀ mu tọ́jú á lọ ra àpàdà lọ́wọ́ rẹ̀ ní fọ́ọ̀tì táwọn ìwọ kó rẹ̀ àwọn akọ̀ gbèsè ten thousand naira fún sáré o fẹ́ni ẹlẹ́dìn yẹn léyìn ẹjọ́ mo tán pè ní ríta àwọn tó ń pè ní àdáyìn nà ní ọ̀rọ̀ bó ti rẹ̀ mo ní wọ́n pè ní àdáyìn nà wọ́n ló tún lọ́la sí àbá náà nínú àwọn àhàdìsí mi tí ó tún wá ìfẹ́ ẹni tí bá jẹ rìbá ibi fẹ́ rìbá ìsìnáàlì sàbàrún ní bàbá ẹnu ọ̀nà seventy two ní bẹ́ẹ̀ èyí tó kéré ń bẹ̀ àwọn ní ìsìyánu rọ́jìlì tó ma òun ní kéèyàn lọ báyà rẹ̀ sàpépọ̀ ibi tó burú dé ọ̀dà bí kéèyàn lọ báyà rẹ̀ sàpépọ̀. wọ́n ní pé wá rí rìbá tó lágbára jù. ìhàmùsí akéyì òun ni kéèyàn máa lọ kẹlu bọ ọmọlúwàbí ọmọ èèyàn ìbẹ́ eléyàn tó lágbára kọ́ máa pa ọmọlúwàbí èèyàn jẹ. wọ́n kẹ́ yí pé ẹnu ọ̀nà tó tóbi gbá ẹnu ọ̀nà rìbá ọ asọ̀rọ̀ àfúnfà. nínú àwọn àdéhùn ti ń sọ ní lára nínú rìbá wọ́n ní òtítọ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ máa lọ sẹ́lá ń ṣe fún nígbà ìbánisọ̀rọ̀ àwọn asọ̀rọ̀ rìbá òun èyí. ọ̀dẹ̀ ti ọ̀rọ̀ yẹn tóbi gan أدل على ذلك الشرك والرد من الرضا الشخص بالشرك وما كان فيه آه. oni dírìhàmù kan ègígé lífà kan téèyàn bá gẹ̀ẹ́sì nínú èlé lójú owó èlé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ju àtìsé thirty six lọ ìyẹn ni pé kí èèyàn ṣe sùn náà mẹ́rin dín ní ogójì ṣùgbọ́n ọkùnrin kan ṣe sì náà mẹ́rin dín ní ogójì rìbá dírẹ́hàmù kẹtọ́ jẹ ó tóbi jù lọ àti bàbá lọ sí sì náà ọ̀rọ̀ wọn dé ṣùgbọ́n sọ fún wa nípa sí rìbá ló ṣe léwu tó àwọn àkàdé ti bọ̀ ṣẹ̀fẹ̀ àwọn mi ò kún régé tá a nídìí láti rí nígbà ọjà nípa ti rí èyí tí ó kún régé tán lẹ́sẹ̀lẹ̀. nígbà nǹkan dáàbò sọ́ra fún tóbi ibò náà lè kó sínú orílà òun ni ká gba àkásìpè yẹn agbowó lórí ẹ̀ gbogbo ẹ̀yin ṣáàjì àti ìlàrí àdìgbẹ́ máa ń pè wọ́n ẹ ti mọ̀ wọ́n ṣé wọ́n ń jẹ baálẹ̀ sí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba alẹ́ tó máa ń tó lẹ́sẹ̀ ọ̀daràn káàkiri mọ́wọ́ fi yẹn bí kẹ́nìkan jalè ọlẹ́sọ̀ kí ìjọba ọ̀sẹ̀ ní à fún ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ ìjọba wọn ò jẹun orí fẹsẹ̀ mọ́nù. téèyàn bá ti dárẹ̀ báyìí àwọn yẹn wá lọ ké wọ́n lè ní baálé àdúgbò kan yọba lọ yọjú sáwọn agbófinró ẹnì yéé sẹ́ni tá a lè jẹ́ bí àkùnfẹ́ bàgbà subhanallah máa bàgbó ẹ̀rí irú owó yẹn ìgbà ẹ̀bùn níbi ṣàfáà ni. òun àwọn ẹni tí wọ́n jókòó tó ń gba irú owó yẹn wọ́n ń gba ẹ̀bùn níbi ìlọ́sìfẹ́ ni káti ẹ̀ ní ìsìfẹ́ tó da ìyẹn da ẹnìkan ní wọ́n pa ẹni tí ọba ti sẹ gbèsè lónìí. mo rò ó ti ìyẹn wá lọ fẹ́ pé dákúndàpà ìwọ́n tó wá lọ fẹ́ bẹ̀rẹ̀ kọ́ fún ẹ lówó anabi sọlọlá àṣàlá gbogbo ẹni tó bá sì pẹ fa òmìnira lọhùn hadiya wọn wá fún ní ẹbùn àmúrelé àlẹ́ ihá lórí ẹ̀ fọ́kànlẹ̀ àtà bàbá mi ní àdìwà àbẹ̀rìbà. òun náà ti mú ẹnu ọ̀nà kan ní ẹnu ẹnu ọ̀nà rìbá ó ti wọlé síbẹ̀ ó pè lé nìyẹn torí bẹ́ẹ̀ ká kíyèsí dáadáa. ṣùgbọ́n àná ẹ̀dá ti jẹ́ olóyè ìdánilẹ́kẹ̀ẹ́ abẹ́rọ̀ ọlọ́run ọba sọ̀hánà kọ́májà ti bá àdíjẹ́ káwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ṣiṣẹ́ ọwọ́ wọn. ìjàmbá àkìlọ́fà àti sẹ̀rí àbíjọ fara mọ̀ ní rìbá òun ni pé èlé yìí yóò tọ́ ta ní àdìgbò nira láàrin àwọn èèyàn. Subhanallah. nígbà tó bá di pé owó léèyàn yá ìlọ́po méjì rẹ̀ ló tún padà délé téèyàn tán téèyàn ò ní máa gbèrè ogún sẹ́ni tó fẹ́ gbà yẹn ní ẹ̀ bá ti wọ́n lẹ̀ fi hàn lé ní sẹ́ńsù dá tẹ́wọ̀n sẹ́yìn ó ṣe. inú aburú tó wà ń bẹ sí sẹ́rí àfipé ní haram ni ẹ̀. ìkejì òun ni wípé yọba ajá sí pa nǹkan ti àwọn iṣu àwọn ọ̀tá ọlọ́run àfáwọn náà wọ́n lówó ju kò sí bí wọ́n ti lówó ju bí kinní nìyẹn aburú yẹn náà pẹ̀lú bí yẹn náà fẹ́ máa sí wọn jẹ pẹ̀lú máa dọ́gbọ́n àrékèrèké láti máa jẹ dúkìá àwọn èèyàn lọ́nà bí ọ̀dà ìkẹta òun ni pé eléyìí ó máa máa fa àyàn lọ síbi tó ń pè tọ́ka kan ti mú tẹ̀rẹ̀ pa. àwọn èèyàn kan tó ṣe é pé wọ́n kàn máa yọ àyọ̀pọ̀rọ́ láì sí wàhálà kan lábẹ́ abúlé wọ́n sì máa tẹ́ lára wọ́n máa lọ kọ̀tọ́ da wọ́n sì ṣe wàhálà kìkì wọ́n ń retí dúkìá àwọn ẹni ẹlẹ́rìí bákan náà ìdígbà àti ìṣẹ̀dá àti ọ̀sẹ̀ ká má gba eléyìí òun ni wọ́n máa jẹ́ wípé ìgbà eléyìí bíi wípé ìyẹn fẹ́ pa pàápàá ìjọmọ̀nìyàn jẹ́ ìyẹn sì fẹ́ máa jà fún èmi èmi èmi èmi torí kò sí ìtọ́kàn báńkì o láti kówó ju àwa ọ̀há òkú èlé náà gbà lọ́wọ́ àbí owó náà gbà kéle ẹ̀wájà rẹ̀ bákan náà rí báyìí ó lè jẹ́ kílẹ̀ ayé ó di ahoro ó sì tún lè fa azabul akhira ìyá ajọ́ gbèdé àlùkìyà tòtòrí bẹ́ẹ̀ kí a sọra fún ìwà bíburú yìí nípa ọ̀rọ̀ rìbá tá a sọ fún wa a sọ fún wa ṣe rìbá ọwọ́nú àwọn ẹ̀rẹ́ kan tá mẹ́fà tá yẹn sẹ́wọ̀n yìí máa pápá nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa yìí pé az-zahabu biz-zahabi ẹ́ ipe góòlù àti góòlù ní ká fi jìrọ ara wọn wọn gbọ́dọ̀ jìrọ wọn lọ bẹ́ẹ̀ ni ẹni fàdákà àti fàdákà ọ̀tá bàbá àtọ́ta bàbá jẹ́rọ abẹ dàbínú àti dàbínú jẹ́rọ àti jẹ́rọ iyọ̀ àti iyọ̀ irú kan náà bákan bákan àtọwọ́dọ́wọ́ ẹ̀mí ó fọwọ́ ní òfin mi ẹ wá rí àwọn ọ̀rẹ́ yẹn rí balẹ̀ wọnú rẹ o láwọn ọ̀rẹ́ kan àkọ́kọ́ òun ni wípé àní ìrẹsì rẹ yẹn a gbọ́dọ̀ fi jìrọ ara wọn láàjò jùra wọn lọ góòlù àti góòlù tá a bá fẹ́ fi jìrọ ara wọn wọn ò gbọ́dọ̀ jùra wọn lọ ọ̀nà kejì òun ni pé wọ́n lè yàtọ̀ síra wọn nínú àwọn ọ̀rẹ́ tá a kà ní góòlù àti sílímà la fẹ́ fi jìrọ ara wọn ṣùgbọ́n kan wà nílẹ̀ kò sí kan lẹ̀ ìbálẹ̀ wọ̀ ọ́. ànábi sallallahu alaihi wasallam wọn ni az-zahabu bil-warith rìbá illa háhàn wà háhàn. wọn ní góòlù àti sílímà rìbá lè wọ náà tòun tí wọn ti ti yàtọ̀ yẹn rìbá ọba ti ti wọ o ṣùgbọ́n rìbá wọ̀ illa háhàn wà háhàn àyàfi tó bá èmi ó fún ọ ìwọ ni ó fún mi nígbà yẹn ní rìbá òní wọn bá àjùra wọn lọ sọ́bọ̀ yẹn lé ọ̀rọ̀ yẹn yé jẹ́jẹ́ wọn bá àjùra wọn lọ wọn bá àjà sí pé sílífà pọ̀ ju góòdì lọ kọ́sàjà sí pé mi fún ọ pòròbótíyèsì èmi fún ọ ìwọ náà fún mi ní tọ̀tọ̀ jẹ ìkẹta òun ni pé ká mú ìrìn kan ká tó fi jìrọ ara wọn jọ dọ́gba ọ ṣùgbọ́n kò sí kan lẹ́ẹ̀ ọfẹ ẹjọ lókè lọ́jọ́ bá dẹkọ sọlọ wa sọlá gbọ́ wípé a ní ọkà bàbà àtọkà bàbà ẹ lè fi jí rárá wọn náà bákan náà ṣùgbọ́n káwọn náà jí àtọwọ́dọ́wọ́ ẹ̀rí káwọn náà jí àtọwọ́dọ́wọ́ so bí ọ̀rọ̀ rìbá ti rí nìyẹn ọjọ́ ti lọ á fi àyè lẹ̀ fún àwọn ìbéèrè tí a bá ní wọ́n ká sọ́ra fún ìwà ẹ̀ṣẹ̀ rìbá nípa akọ́jẹ́ kan lára àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ọlọ́nkọ́lá wa nínú èrògbà burú tá a kó sínú ẹ̀ ní àkókò sí àwa yìí. Ìwà àti àyè ìbéèrè rẹ̀ Àkókò mọ́.